واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان افضل الحديث كتاب الله واحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها فان كل محدثه بدعه وكل محدثة فان كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان

òkàtúntò fún wa ó bá wà fún ọmọ òṣùpá lóró rẹ náà yóò bá dáadáa fàáyé náà ń gba ọ̀rọ̀ náà lámìnà ọgbọ́n ha lọ́kọ̀lẹ̀ lẹ́yìn lẹ́yìn lẹ́yìn àti ẹ̀mí mímọ́ orí àti hàn sí àwọn ẹgbẹ́ ọlọ́run sábà ní sábà sábà láti wọ̀ láàyè. Ó sọ máa lọ́dọ̀ wọn lọ wọn sábà ní bí a ti yàn wá wá. Tí o tó kó oyè báyìí, tó tó wá wáyé ti lẹ́yìn ìgbòho tó lọ nínú ilé ọlọ́run tí ọlọ́run wọn sábà ní àyèjì ọ̀kan nínú ẹni tó ti kùn lé orí ètò ìbáyìí. Ẹgbẹ́ náà wọ́n wá káàró wọn káyà gbogbo àwọn onígbọ̀n ọ̀bẹ̀rẹ̀ láti fi ṣe ìbẹ̀rẹ̀ títí òjòjò tó dé láì ní ọ̀dọ́ àwọn ọ̀pọ̀lọ́ ọ̀bá wọn ṣe ọ̀rọ̀ àwọn àgbà sílẹ̀ kàkàrà. ìpa tí ó wá kó lórí tí ètò ti ṣe wáyé ọlọ́run àti wọn ní ìlera ọ̀fẹ́ ti di ọ̀sán ọ̀rọ̀ ní. bákan náà gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tí a fi nǹkan kan àti ní ìdílé ìdílé wa lóko láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run àti ọlọ́run bá wà sí àwọn ọ̀sán ọlọ́run kò sí ọ̀rọ̀ ìdílé sọ́nà fún wa lẹ́yìn ìlú ìlà. Sẹ́yìn tó lọ láti lè gbà nínú ọmọ nínú ìgbà. Àkórí ọ̀rọ̀ èyí tó fẹ́ nínú. Àkórí ọ̀rọ̀ tó ṣe pàtàkì láti kúta táwọn yẹn ti fẹ́yàwó lọ́sọ̀rọ̀ nílà nígbà tó gbúdọ̀ tẹ̀lé ọ̀la nítorí tó tọ̀ wá. lókòlẹ́ ìgbà tá a bá ti yàwó ìta máa ń nà pẹ̀lú àwọn ọ̀la àwọn ọ̀tàlá ọ̀la nìkan. tábà wá bí wọ́n tán ìṣòwò àti ìṣẹ̀lẹ̀ ìdí ìlú ọdẹ pé wọ́n ní ìtì bẹ lẹ́yìn ẹ̀fà tó ju òkè kìí ti bẹ̀rẹ̀ ìlú ọ̀pá ẹ̀fà sí ti bẹ̀rẹ̀ ẹ̀fà ó di ìdí lọ. ìtumọ̀ ẹ̀yẹ́ pé tẹ́lá wo sẹ́wù eight nine ten sẹ́wù papọ̀ sẹ́wù sẹ́wù lọ. ti bẹ̀rẹ̀ ẹ̀fà ó di ìdí lọ ó méjì lọ. ti bẹ̀rẹ̀ lẹ́yìn àti ìyàwó ìṣe àti ìṣòro. أمانة الكبرى ميثاق غليظ حديث الأمر والعبيد يجب ما صليت الزواج مكملتي mọ́tò ìlú ọmọ ní fáwọnà oṣù ìlú ẹ̀kọ́ ọmọdéyàwó ẹ̀ tó ń dáná mo bá níyà ọ̀pọ̀lọpọ̀ àkọ́kọ́ ní ìgbà pẹ̀lẹ́lẹ̀ àdéhùn lágbára ọ̀yẹ̀dẹ́gbẹ́ lọ́dọ̀ àwọn tó fi àti wọ́n tó lọ́wọ́ máa lọ́wọ́ sọ́nà wọn wọ̀ ká. Torí pé tí ìgbéyàwó máa ń bì kò náà nípa ní kábíyọ̀. Ẹlẹ́kẹ̀ẹ́sì ìtọ́jẹ́ sí ìdánilẹ́kọ̀ọ́ yìí tó ṣe pàtàkì bí a lò láta rẹ̀ ọ̀nà ni lórí gbogbo anáàrí ló àwùjọ ìdàgbà yìí. Ana ìtàgbà Mr. Basu, àwọn kan bẹ lórí tó lè fi irú bàbá yẹn ló pẹ́. Ìpínlẹ̀ mi wọ́n ní mo wá agbègbè yìí olórí ti dà mọ́ kàmí ìsúpáyà lọ lọ́nà sọ́wọ́ ló wá ayẹyẹ náà yẹn ṣe náà nínú kẹta ní ìlà. Kọ́lá wà gba àwọn ẹ̀yà rẹ̀. Àwọn ẹ̀yà tí wọ́n ló wà àwọn ìgbà yìí tí wọ́n bímọ tí àwọn ọmọ mi tààrà àwọn ọmọ mi tó ń fi múra bẹ́ẹ̀ tó lè fún múra ìlú àwọn àgbègbè báyìí sáré àwọn ọmọrin tí wọ́n ti ní ayé islam sùnà ìlú àwọn àgbègbè báyìí ìyá tó wà tó gbé ọlọ́run ọlọ́run ẹ̀sìn lọ́wọ́ ọlọ́run ṣe é tó gbẹ̀rẹ̀ tẹ́tí bá jẹ́ ẹ̀sìn ọlọ́run lọ́wọ́ wà lẹ́yìn lọ́sọ̀rọ̀ ọlọ́run lọ́wọ́ fún ẹ̀rẹ̀ sọ̀rọ̀ ìdí ìdílé ọlọ́run pé òtí wọ́n ti há tó àwọn ìrè wọ̀ wá òsibí ẹni bí ṣe pọ̀ tó wọ́n wá ní ìkan ẹni gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ ní ìdílé ìta ẹ̀ kódà àwọn èèyàn dáadáa wà bẹ́ẹ̀ wọ́n tó lé torí wọ́n wọ́n fi pè lọ́dún ṣáà àwọn àyè ti jẹ yóò sọ́n yóò tó lé lẹ́yìn tó túmọ̀ sí pé ẹni tí yóò kú ní ilé ọdún bàbá yẹn tó wọ́n lé àwọn ṣàlẹ́ yìí nípa wọ́n lè má tó lé tọ̀. ala bọ́sù mi náà wọ́n gà á ó lé lé náà fi jẹ́ lọ́dọ̀ ọlọ́run tó lè kọ́kọ̀rọ̀ kọ́ tó ti gbé gbogbo ẹ̀ ọ̀rọ̀ síbẹ̀síbẹ̀ kò tó rẹ̀ sọ̀rọ̀. Ṣèjì tó jẹ́ pé wà báyìí ó ṣe pàtàkì pàápàá yìí lọ òun bí a tàwa yìí. Bẹ́ẹ̀ bá wá kàdúrà tó lè jẹ́. Ọlọ́dọ̀mọ̀ owó wúlò tó lè jẹ́. Ọlọ́dọ̀mọ̀ owó yà ni ní ìṣẹ́. Owó gbọmọ lágbàdàkà táwọn àpá àgbà níjọ́ lẹ́jọ́ ẹgbẹ́ òṣòwò sẹ́yìn olùsẹ́tọ̀ ẹ má ṣe ìdìbò òfin àti àgbà àgbà nígbà kíkà. Olùkọ́ àwọn ilé àbúrò ṣiṣẹ́ tọ àdúrà tí mo bẹ̀rù ní ọ̀la. Sẹ́yìn ìjọba ìjọba ọ̀la ẹ̀ lè lọ ọmọ bí ó ti gbà lórí ìjà. Fìtìlá yẹn kọ́yìn nìyẹn. Torí pé àti ẹ̀yà education ó ní oríṣiríṣi yìí àwọn àkọlé tó le yóò kọ́ fẹ́ nínú àwọn tí ti lọ ilé ẹ̀kọ́ pàápàá lílọ ilé ẹ̀kọ́ àwọn olùkọ́ni. ìjọba ìjọba àtẹ̀lẹ́yà education ó ti tún àti pọ̀ ìyàtọ̀ bẹ́ẹ̀ láàrin education àti teaching profession education ó kẹnu lókun ó lọ teaching dùn tó ń. من الكذب إنما كان يقال لوجه من التربية لا يمكن أن يقال عبد ريري ريري كان لأن التربية ذكر التربية من من التربية ربع ربي تربية كي يوريك نسأل الله عليه وآله وسلم أن الإنسان يقوى يتوب بالنكلم الصبر سمع òdiwọ̀n èso dábìlì kan tó ṣe déédéé iṣẹ́ ọdún ó nà kankan tó ṣe déédéé èso dábìlì bìnkátàbìlì àlẹ́ bìnkátàbìlì ọ̀yẹ́ láti di iṣẹ́ tó jẹ́ àlẹ́ nínú iṣẹ́ òògùn ẹ̀ tó jẹ́ àlàyé ọwọ́ á ná etí òkú bí ètò ìjọba ìrùkà tó fẹ́ tó dájú tó ọ̀nà ọlọ́run bá aláṣàkánù ọ̀tà àdá. يتقبل فإن الله يتقبله يتقبلها بعلمه الله سبحانه وتعالى يقبل وين pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ lè dáhì yẹn dáhì ọlọ́wọ́ bá ń lọ méjì méjèèjì náà lè fi tún yẹn ọlọ́wọ́ bá yóò gba iṣẹ́ yóò gbà á wípé èèyàn náà láti fi mú mú ìtọ́jú àlẹ́ ọlọ́wọ́ gbà fàyọ̀rọ̀ bí ha ètò ọ̀gbìn ha ọlọ́wọ́ bá yọ̀ àwọn ọ̀gbà rẹ̀ ètò ọ̀gbìn fàyọ̀rọ̀ bí ha ètò ọ̀gbìn ha ọlọ́wọ́ bá yọ̀ wá fi àdìgbèlé yóò fi kó dàgbà sí bí nǹkan ẹ̀rọ kan ló ná ọlọ́wọ́ àti kó dàgbà sí lọ́dọ̀ tọ́lọ́ fún ẹ̀rọ tó ná mẹ́rọ kan yìí adéwé atẹ́síá nílẹ̀ ìtẹ́nìyà látara fífò mọ̀dàgbà fífò mọ̀dàgbà fífò mọ̀dàgbà. sọ adéwé ìdàgbàsókè ìdàgbàsókè atẹ́síá ìdàgbàsókè rírì gbólóhùn tó fẹ́ yí olóde atẹ́síá gbólóhùn tó fẹ́ yí. bó la ti fẹ́ lé yẹn ní gbogbo àwọn agbègbè ìdàgbàsókè níbi gbogbo agbègbè ìdàgbàsókè ìdàgbàsókè nípa oníṣe pẹ̀lú tẹ́lẹ̀yà ìdàgbàsókè ní ti ìmọ̀ ìgbàgbọ́ ìdàgbàsókè níbi ti ìwà rírí èèyàn lórí ìwà rírí èèyàn lórí àwọn àárẹ̀ ìbágbépọ̀ bẹ́ẹ̀ tó bá wọn èèyàn gbogbo ní ti fi àwọn kan láì òun náà ní àkójọ tá a pè ní àtẹ̀lẹ́yà wàtẹ́lẹ́yà tó àwọn láì pè é ta ajẹ́kùnkùn kọ́tà báwa fẹ́ máa sọ mí lẹ́yìn àmọ̀ kò lè sọ nǹkan kókó méjì kan bẹ lórí gbogbo tá a bá pè ní àtẹ̀lẹ́yà ilé èèyàn àkọ́kọ́ èèyàn ọ̀kọ́ ti dáyà ọmọ tá a fẹ́ rè kí ni dáyà wa lè yẹ tá a bá ti wá mangaya yẹn nínú wasaaki àwọn tí èròjà awòsòkò wa àwọn ìgbésẹ̀ wo náà ni àwọn nǹkan wo láàlò táàfì rí ọmọ yẹn àwọn ìgbésẹ̀ wo láàfì táàfì àṣìkò gáyà wa àfọwọ́sùn wa. sọ kábàárà bí abala yìí ibẹ̀ láti di ọ̀pọ̀lọpọ̀ alẹ́ yìí olùkàlùkù bímọ wọ́n bá ní kí ni gáyà àti ìjẹ̀kẹ́ yìí tó lọ sí kí ni tó fẹ́ kó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ó bì bẹ́ẹ̀ ẹlòmíràn bẹ́ẹ̀ ló kó ní ẹlòmíràn bẹ́ẹ̀ ló kó jẹ́ lọ́yà torí pé lọ́yà ló bá ní ìlú wọn bá ní wọn bọ̀ ìtọ́jú àbágbé náà ó ti yẹ kí lọ́yà ló dá yìí ẹlòmíràn kó kẹ́kọ̀ọ́ dá a pa nítorí pé àyìnbá tó ó tó kó gbé ìmọ̀ràn wa lórí àwọn mọ́tò tó. tọ́lá bá gbọ́ ọmọ tó kéwú gbogbo bí ọba àtẹ̀lẹ̀ àná dà wọ́n máa tún náà lówó ọba lòdì. kéwú ló kéwú gbẹ̀wò gáyà lọ́wọ́ àbọ̀. pàṣẹ tí a bá fẹ́ sọ̀rọ̀ pàṣẹ tí a tẹ̀lé ọ̀dà ti náà àbúrò tó kà fún mi gáyà wa. eléyìí jẹ́ pẹ̀lú mọ́nà bọ̀ lórí rẹ̀ ẹ̀yà àwọn mùsùlùmí kọ́ni ẹ̀yà àwọn ẹ̀kọ́ àmì ọmọ wọn ẹ̀lọ́ subhanallah mùsùlùmí rèé ma báyìí kọ́ni ẹ̀lọ́ bí ṣe hàn fún hàn fún àwọn ẹ̀ sọ̀bá ẹ̀yà àwọn tó fún wọn ẹ̀lọ́ ti ṣe tẹ̀ ìpìlẹ̀ níta. látara àwọn ilé bó ṣe àwọn abala bẹ́ẹ̀ ni kálí ṣàlàyé tó gbọ́dọ̀ tó lọ ọ̀dẹ̀ tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa kúra wa tó kí alikaya ti mansuda tó pé gbogbo jíjẹ tẹ́lẹ̀ àlàyé gáyà wà bẹ́ẹ̀. gáyà yẹn ni wọ́n fi báyìí gbogbo tẹ́lẹ̀ tó kílọ̀ lọ́dọ̀ orí mọ́. bẹ́ẹ̀ kọ́ arúgbẹ́tì ló kò sọ gáyà bẹ́ẹ̀ kọ́ tuntun sọ̀rọ̀ ló kò sọ gáyà. ẹ̀yà máa wà wọ́n wọ́n ti sọ wọn kàn primary school tuntun sọ̀rọ̀ wọ́n lè ní wọ́n lè ní mẹ́ta john ọ̀rọ̀ ìgbàlódé ó ní ìyàwó orúkọ ìyàwó rẹ̀ ní amina and he is a devoted muslim wọ́n lè ní have three children wọ́n lọ mọ̀ mẹ́ta wọ́n wà ọ̀rọ̀ tó lè tán alẹ́ ìgbàlódé kọ́ wọn lẹ́nu ó tẹ adétìfù mẹ́fà sílẹ̀ kí adétìfù nìkan ni wọ́n kọ́ wa. wọ́n kọ́ yìí pé àtúbẹ̀rẹ̀ mùsùlùmí ó lè fẹ́ náà wọ́n máa ní wọ́n ti wọ́n lè sọ ìyàwó kan wọ́n lè sọ ọmọ àgbẹ̀. nínú kòlùkùlọ̀ gbogbo ìlọsílẹ̀ ni wọ́n bá ṣe pátá gbogbo ìlú ìtumọ̀ kódà nínú lábọ́wá náà ẹni náà kọ́ lábọ́wá báyìí náà ìhàgà rọ́jò yàtìlẹ̀ kùdì ìyàtà wúlé fún ká. arákùnrin yìí ó ń fa irun ba rẹ̀ ìlú àbẹ̀tẹ́lẹ̀ ó lè dẹ́mu òdodo òdìyàwó lẹ́yìn ìgbìmọ̀ tí ẹ̀tọ́ kọjú àjẹ́ tó fẹ́ mú láyé. tó wá kàdà gáàrí à orílẹ̀-èdè kọ̀ọ̀kan náà máa ń ta ìgbòkúrọ̀ bá a ti fẹ́ fẹ́ mú àtẹnudínà. Itu dengan jelas mampu ilmu. Itu dengan kau tahu ni bukanlah dari ada siapa pun. Apabila yang mana kau dah buat dulu, yang dia bukan itu tuan. Dan itu, kalau itu dengan síbò tí wulẹ̀ kọ́ mọ́ òyà ọwọ́ alẹ́ náà pọ̀ ní ló sì ń gbé ẹgbẹ́ ẹgbẹ́ sẹ́yìn. àtẹ̀síyà tá a bá wá wò lè yẹn láti lẹ́sẹ̀ àwa lọ tó bí ìlà adẹ́kùn mọ́tò bẹ́ẹ̀ láyé àwa ọgbẹ́ òkúta mi gbogbo kájọ́ lè wà báyìí náà láti àṣìṣe kò ní tó lọ́mú wa ó gbọ́dọ̀ fẹ́ ìlà rẹ̀ yá tuntun bá wá níbẹ̀ káwá lọ sí àlùwọ́lẹ̀ sẹ́ńtì àwọn ọmọ sókè yẹn ní ìlú àlùwọ́lẹ̀ ọmọ bíbí ma ní ìmọ̀ wamin wamin hatun hukuman oleh tutup itu juga ya anolong itu masuk jadi tadi yang berdoa Allah subhanahu wa ta'ala tubuh syukur tolongan roh dan pelayan dan syarat kemarin wa marakina rabbul maqam usiman itu kudukwa di orang Allah subhanahu wa ta'ala tutup itu àwọn ànábì ọlọ́run wọn máa fi ẹlọ́run fún ọ̀gá ti wọn. kẹtọ́ ànábì ọlọ́run kájọ́ àlọ́ ọlọ́run kò sí ìpọ̀ ọlọ́run lè lówó kò sí. àbójú ní àbójú ẹ̀sán wa káàdì ọlọ́run wà lọ́rọ́ bí òròdó kún lè rí sọ́ọ̀nù wá sí àkàlẹ́ àlẹ́mú wa ọ̀gá ọ̀sọ̀. àbójú ní kàǹfẹ́ wọn bá lóṣù sọ lọ́dọ̀ pé ìjọba yà Allah aláhùn ọ̀kùnrin kàmá ọ̀kùnrin kàmá ọ̀kùnrin wọ́n pa kí ìjọba yà kú aláwùmá òbíbí àwọn kòkìtà tó lé ọkọ ọ̀rẹ́ tó lé sí mọlọ ọgbọmọdún wà sí táwọn ọgá gbọ́ kó yé náà kò bá àgbẹ̀ yìí la ó ti láti lọ lọ kàn kó wá ní kó wá ní kó wá ń pẹpẹrẹ ní owó owó náà tọmọtọ bá ti عند فريق عليه الصلاة والسلام قل رب إن الله عفو مني واشفع له رأسي شيئا ولا أكن بدعائك مطيعا ربما صوت مفيش أن الله إني وزن العظم مني أي ضعفا لو لو جلدني في كثير نبي على كناية عن العظم تقوم تكبر واشتعل الرأس شيئا يقول فوق نيجي يقول لك bàtí lè fi lẹ́wọ̀ ọgbà tó lè bá jẹ wọ́n lọ òní wọ́n lè ẹ̀wù ìgbàgbọ́. ọ̀rọ̀ bá kú tù wọn ló wò sí mọ́mọ́ wọn lò sí bí tù wọn kọ̀ ọ̀rẹ́ kàgbọ́ bẹ́ẹ̀ ọlọ́ba yẹn sọ̀rọ̀ lórí sọ̀rọ̀ ẹ lọ bí sọ̀rọ̀ kó tù wọn wọn kọ́ wọn bá kà á àti ẹ̀wù ẹ̀wù ẹ̀wù ẹ̀wù aláàfin kó tù wọn kí lọ́kọ̀ lọ́kọ̀ bẹ́ẹ̀ ọ̀gá máa ń olóòtú tí wọ́n ti kẹ̀kọ́ ní àyè ìdòdó pàtó lọ́lọ́ afúlá ní ìlú ọ̀kọ́ pọ̀ wípé níjọba àti wáyé àti bàbá nǹkan kan náà jọ ń tara wọ́n ti tó dọ́kítọ̀ ní fẹ́sìn rẹ̀. dọ́kítọ̀ lọ́ọ́ yẹn sáré ẹlòmíì wọ́n ti dá alágbára alóde kálá náà lọ́sọ̀ òkú pẹ̀lú a òtítí kọ́ni ló máa sọ ilé ẹ̀ ní ẹsẹ̀ níbi. كل نفس sábà tó ń lọ wọ́n bàbá bẹ́ẹ̀ lọ sọ́dọ̀ kára àti ẹ̀rí anábì ìbúra anábì ìzàkárì yá ó bẹ̀rẹ̀ sí ní ibẹ̀ náà ní ìlú a ó lè jẹ́ dínà ó lè jẹ́ fitina fitina tó ń wà kékeré ó lè jẹ́ dínà wà ìgbà ó lè jẹ́ fitina tó ń wà kékeré tó bí tìma ó lè jẹ́ ìyà tẹ̀lé fún yàn ìmàlá yìí ó lè jẹ́ ìyà tẹ̀lé bẹ́ẹ̀ sì ni ó tún lè fitina fitina tó wà kékeré tó wà nàgà olùlẹ̀ jẹ́ àtẹ̀wò àtìbànújẹ́ àbàbámọ̀ ẹlòmíràn ti wọ̀ ọ̀dọ̀ káwọn sì máa jùmọ̀ láyé tí ò dára wọn sì àwọn bí wọ́n fẹ́ náà bàbá wọn kábàámọ̀ báwọn fi wọn lọ wọn lọ. ó ti wo orúkọ ẹbí jẹ ó ti wo àwọn náà jẹ láyé tí àwọn ọmọ náà ní ìtumọ̀ sí wọn lẹ́yà àbẹ̀rẹ̀ wọn wà lọ́wọ́ sí àwọn ọ̀tá 我讲我知道说，我们什么人能嘛？我我什么人能呀？俺们也干得过，就是要还能做人，一人还要再有还是干什么？是的，也不是这样。بعدين تقول لي اسمع ألو كما قال القرآن الكريم إنما أموالكم وأولادكم فتنة. سيرى وقلت àwọn ọmọ tẹ ní sísúnà náà ní. tòtò bá wá ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá wá tọrọ ọmọ lọ́dọ̀ ọlọ́run kí lọ́ọ́ fẹ́ lọ́ọ́ kó fún ẹ̀ lọ́ọ́ tó gbẹ mí sàn. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. ó kù káàkà àjọ àkọ́kọ́ láti máa lọ lọ́wọ́ àwọn àwọn àwọn ọ̀rọ̀ ó fún yẹn yìí àwọn ọmọ àtọ̀nà àti ọmọ òjò. àti máa tán pèsè ọmọ ìdílé wọn àti máa tán pèsè ìtàwé ara. nínú ìlànà gbogbo nǹkan tá a bá fẹ́ sọ pé ó wà ní rẹ́ẹ̀sì àbúrò ọ̀sọ́ kan nínú àwọn ọ̀gá àti mùsùlùmí àti sọ̀rọ̀ wọn wà ní wọn láti wọn fẹ́lẹ̀. àwọn akọ́wọ́dún máa ń tẹ́lẹ̀ àtẹ́lẹ̀ ìgbàmìíràn. ààrẹ àkàn tí wọ́n sábà máa ń dúró lé lórí púpọ̀ tọ́lá fẹ́ ṣàlàyé àtẹ́jọ́ ìgbàlíyà àyà kan òun ó sì kó gbogbo bàbá mẹ́rin nípa àtẹ́jọ́ ọ̀gbẹ́. ó sọ gáyà ó sọ bàbá rẹ̀ gbogbo àyà kan sùnà ó sọ fẹ́. ọlọ́sọ̀rọ̀ ọ̀pọ̀ àjẹrí àwùjọ ní ìṣèkọ́nà ọ̀dún bísí ní sáà rọ̀ ọ̀nà ìwọ̀n. yá ìwà ìdílé àwọn ọmọ قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة بغرض شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما ولكن فلم يقول قوا أنفسكم ẹ̀ṣọ́ èdè yìí ẹ̀ṣọ́ mélòó ẹ̀ṣọ́ èdè yìí yẹn túmọ̀ sí pé nínú àwọn òwò àti tó tẹ́lẹ̀ bíyà ọ̀dọ́ nílẹ̀ ẹni tó bá ń mú ọmọ tẹ́lẹ̀ òun yóò kọjá kọ́ńtẹ́tì tó ní agbára nílẹ̀ ìgbésẹ̀ kẹ́ẹ̀ka ìdílé jíjà ọ̀yàndú ẹ̀dàgbé ìgbésẹ̀ ọmọdé ní bàjẹ́ ẹni tó ní olódò wọ̀ tí o ti sọ lórí ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ ọ̀rẹ́ ẹ̀fẹ̀ àwọn tó bá mọ ìwé jù bẹ́ẹ̀ bá yẹ ọ̀rẹ́ rẹ̀ tó ọ̀rẹ́ rẹ̀ tó wà lọ́dẹ tíṣà ẹ̀rọ kan rẹ̀. ẹ̀rọ bí ẹnjìníà tí wọ́n ṣe ìwọ ẹ̀ yọ pàtàkì kò ní kí ìwọ rẹ̀ ṣe. èkó ti bó ti fẹ́ lọ. kàkúrẹ́tà lórí ìlú tọ́ba tó ìlú tọ́ba ń jẹ ìkókò ní ìjẹ àìjẹ́ àti ṣùgbọ́n tí wọ́n lọ sí kọ́lẹ́dọ̀ tọ́wọ́ sọ wípé pàǹpáǹpà ní ẹ̀fúnẹ̀lì mẹ́ta sí méjì ẹ̀dá sọ̀rọ̀ bá ní mọ̀ yọ wọlé tí àwọn olùkọ́ bá ti bàjẹ́ bẹ́ẹ̀ bá ti fẹ́ káwọn kó ibi àwọn olùkọ́ ti lẹ́yìn lọ́wọ́. kẹ́yìn fama ẹ̀kún olùkọ́ bí ẹ̀kún olùkọ́ bá ẹ̀wọ́ olùkọ́ àgbàrá fún wa ní káyà ó lè kó àwọn fúnṣà ẹ̀yìn when you compare. Islam not about ẹ̀kọ́kọ́sọ ìyàrin. Àbíkù àti ẹ̀dá àwọn ará rẹ̀ ní ìyàwó àtàwọn ọmọ yìí náà rọ́ọ̀nù ẹ̀sọ́ ẹ̀mí wọn ní ìdílé òkùnkùn náà. Àjẹ́pẹ́ gáàyà akẹ́lẹ́dá ti sàmì àti kó láti wálé ayé táwọn òṣìṣẹ́ wà jẹ́ náà káàpù ìṣe àtúnṣe ẹ̀kọ́ mi gárí àtẹ̀jẹ̀ nìkan. Bóòlù ọdún àti ẹ̀kọ́ báwo ni àwọn ọmọ yẹn ó sì máa tẹ̀ náà. Ní àtúnṣe ẹ̀ sábà ní ọdún ọ̀yẹ́ ni. Ẹgbẹ́ ọmọ ọgbẹ́ wa sẹ́ni pé kájí mọ ọmọ kọ́lé fún mi, kọ́ra mọ́ lò fún mi. Mẹ́rin nígbà làwọn yẹn. Olórí náà ní pé báwọn ọmọ ẹ̀lẹ́gbẹ́ yóò lọ wọ́lọ́, tí wọ́n ti lò padà lọ, tí wọ́n ti lò wá sílẹ̀ tolúgbà tó bẹ bí èèyàn bá ní arúgbó ọ̀pọ̀lọpọ̀ gbogbo nǹkan tá à ń pè ní òye ayé òye ayé bó bá tó ní mo wò wá mẹ́fà ọlọ́pọ̀ lé lánàá wá wá lọ wá káyọ̀ èso èso olówó ńlá ni gbogbo èèyàn bá ń báyìí èèyàn ò rò pé èèyàn ń lo mi ọlọ́pọ̀ ìyá rẹ̀ àwọn olùdó rẹ̀ ṣé mọ́mí ṣé mọ̀mọ́ gàmá ní ọ̀gbẹ́ níbẹ̀ ẹgbẹ́ pàmò ìyá. Tí àbáyé tó ń bọ́ olùsọ̀tò ṣe àwọn owó bẹ̀rẹ̀ ṣe lọ́nà ìlú lọ́nà. Màjí ta máa ń bílì kọ́ àníyàn tó gbé kọ́ ẹ̀dá ìfọ̀ yàrá má kò ṣe é lò wọ́n kò lè lò. Ọlọ́run àwọn ńlá òbí ẹ̀jẹ̀ ti wọ́n ṣẹlẹ̀ padà ní ìlú ẹ̀jẹ̀. Wọ́n ti di àdúrà ló ń lọ ọ̀pọ̀ náà yìí. Lọ́wọ́ lẹ́kọ̀ọ́ ìtura ìgbéyàwó yẹn náà, ó ní báwọn láǹfà ẹ̀yẹ fún ní oúnjẹ ẹ̀kọ́ náà ti sẹ́kù rà ìkù ìjẹ́ náà ti sẹ́ mọ̀mọ́. báyọ̀ wá àwọn ìjà ti gbẹ ìṣe ìjà tó bá ń lọ́ra o ìtò ti gbẹ sára. ó parí ipò tí ibi àbíjẹ́ náà ń gbé àdìká ọ̀rẹ́ òjò bẹ̀rẹ̀ lọ. ó ṣùgbọ́n pé wọ́n kàn ní mọ́ra lẹ̀ fún mi mọ́ra mọ́ra fèsì bẹ̀rẹ̀ lọ ṣùgbọ́n tó bá kàn yẹn lọ fi láyà ní ìyẹn gan náà ó lè má ó lè má jàpá ní ẹ̀tọ́ nǹkan ìdókòwò rẹ̀ pé ọgbọ́n ìdíkò ìṣẹ́jú rẹ̀ lọ́wọ́ ibi yóò fi yàtọ̀ sáàárín àwa mùsùlùmí àti mùsùlùmí mùsùlùmí kẹlẹ́ àwọn ọ̀sán fẹ́ bẹ́ẹ̀ kà wá. bọ́dẹ̀ tó kọ́kọ́ làwọn àwọn mùsùlùmí náà àwọn náà ti àná yẹn. mùsùlùmí ọ̀wọ́ fún ọmọ rẹ̀ bí ilé tó lè gbé sábà dárúkọ àná ti bẹ̀ wọ́n tún sí ìlú pàdánù. sábà ní àbá àti oúnjẹ òsì náà dà sí àwọn tó bá pa níbẹ̀ yẹn harvard university harvard university náà wọn wọ tààrà yìí kọ́lá tó bá ń bẹ̀rẹ̀ nígbà yẹn. àbáyà ló ń kọ́ ọmọ àwọn àtúntò mi náà káyọ̀ àti ẹ̀rọ ló pa mí lè gbé ọmọ mùsùlùmí. bọ́ọ̀mù yẹn o bàbá tó ń lé láti yẹn tó bá ti tó bá wà yóò wà jẹ́ o bí sáà lọ́dọ̀ tó ti bá a dé àwọn àtúntò mi náà lọ́wọ́ bẹ́ẹ̀ ọmọ ẹbí ní ọmọ ọmọ ọmọ bá ti àká bí máa sọ òṣùwò báyìí ẹ rò pé ààfin elizabeth wọn ti sìn máa bọ. èyí tá a dábẹ̀ láàrin ara wa láàrin jẹ́ mùsùlùmí oríṣi standard ìbò wọn lówó kó o ṣe standard láì tẹ̀lé orí fọwọ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ ti ṣe lọ́sìn ìròyìn yòówù. ẹni ká wúlò kí ni káyà wọn àbí ìtura ìtura yìí wíwú ìwú kí ni dáyà wa mélòó nù ọmọ wa ló dé àbátọ wa gbọ́dọ̀ lọ́jọ́ kan nígbà tó àgbẹ anídìí akẹkẹdì mọsí kan anídìí mọ bẹ ọbẹ tó bá gẹ kọ ọlọ́pì o kọ ọlọ́pì o ẹbí kan anídìí mọ nígbà tó ọmọ yìí lọ sí o ní kò sí ọ̀la oníṣẹ́ àwọn àjàdùn ni wọ́n ti bá wọn ìwọ́n bẹ̀rẹ̀ náà láti mọ ọmọ ẹni mélòó ló kéwọ́. Ádámọ̀ ṣùgbọ́n owó owó owó owó owó owó owó yìí náà lè báwo ṣe ká lọ sínú tábà tún tún máa dín nìyí tábà wà bẹ́ẹ̀ ìyá adájọ́ ẹ̀dá mi lọ́dà wọ́ oníkẹ́ ìyàwó mi lọ́dọ̀ yìí mo náà lu ìdààmú ìyá adájọ́ ẹ̀dá ìyá gọ́ọ̀nà ìyá pẹ́sidẹ́ntì bàbá wa parí ẹ̀ wàá bí yàgò lóde o dáwọn ẹ ló dáwọn ẹ dáńdá o lè lò wọn kó yà pa àwọn kò lè sọ jẹmẹ ẹ kò lè sọ ẹ lọgbẹ lọ máa kó ìwọ lọ ní òye tí wọn ní o ní òye tí wọn ní o gbogbo táwọn ilé kàlẹ́ àbẹ́ ìdílé ìjọba tó kù sí yóò tó wà bá ìtàn tó wọ ọmọ ìsúkùn ìrẹsẹ̀ tó dáa dáa. Bẹ́ẹ̀ bá rẹ̀ kó o ní ìta bùkátà tá a bá a ní ìgbọ́ lóṣù ẹni kó lówó tẹ́ǹtì yọ̀ọ̀gbà fún òun ta yọ̀ọ̀gbà fún òun lówó láyé lọ́gbà rẹ̀. tó látara àdéhùn kóníkàlùkò lè dá ilé ààrẹ wò bó bá ti bímọ nǹkan ìkọlọ ọmọ mi níyàwó ẹ bá ti lóyún báyìí yóò dì ní kó lọ ilé kó lọ bímọ yẹn inú ẹ fọmọ yóò bá yẹn nínú. ẹ dẹ́gbẹ̀ẹ́ ìfẹ́ wọn wọ́n jọ pé nàìjíríà ló ti dá abala yìí ẹ̀rí lẹ́yìn ní sọ yìí masha allah sunna yìí sọ ha alugaya kí ni gaya àwọn olùdókòwò ti ọ̀la gaya wa náà ni kú àfúsà fún wàhálì náà báwo la àwọn yóò ti wọ́n náà olùgaya tọ́wọ́ ẹgbẹ́ lè lọ́dọ̀ gaya ẹ̀rọ ìdúró yára kò mọ̀ ó gbé lóṣèlú náà gáyà kílà kọkàn sún wa kílà kọkàn sún wa kí ni góòlù wa tá a nílẹ̀ kílà kọkàn sún lé lọ́mọ yìí kò sẹ́ni tó bí wọn tí wọn lákọ̀ọ́kọ́ sùn nílẹ̀ àti sísá wọn sùn wọn gẹ́gẹ́ bí mùsùlùmí náà ẹ̀kọ́ dọ́gba gbogbo yòókù sẹ́kọ́ndì lọ́dọ̀ ṣùgbọ́n àkọ́kọ́ àkọ́kọ́ sùn wa nípìnlẹ̀ náà kó o lọ́wọ́ ló ti lọ́wọ́ jókè làwọn akẹ́kọ̀ọ́ jẹ́ à bẹ́ẹ̀ ló jẹ́ lẹ́nu lọ́tọ̀ ó jẹ́ ká ó jẹ́ àlọ́ mọ́ á sọ bẹ́ẹ̀ ó mú níbi fún ya lábàárọ̀ bá. lẹ́sìn títa yìí wá jẹ́ sẹ́kọ́ńtì lẹ́gbẹ̀ẹ́ ìgbọ̀dá. lábàá ọkọ̀ àwọn ọ̀rẹ́ tó lè ra láti. gbé ẹ̀kọ́ kalẹ̀ olùkólówó ní pẹ̀lú wa rẹ̀. ẹ jẹ́ ká yẹra wa àwọn yẹn kọ́ ní bẹ̀rẹ̀ lóṣù pé yọ wà lẹ́gbẹ̀ẹ́ lé rẹ̀ báyìí ọmọ rẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ọmọ ló ní lọ́rẹ̀. tá a bá concentrate olówó nìkan àti finish rẹ̀ torí kọ́pọ̀lọpọ̀ àwọn tá a ta kí ọlọ́run rẹ̀ mi wá. ọmọ olówó mélòó yọ̀ọ̀

ọkọ̀ ọmọ fojú wo ni àwọn ọmọ yòókù wà bẹ́ẹ̀ kí ni gáyà wa kí ni gáyà wa ó ti wọ́n ṣe ilé ẹ̀kọ́ ìtọ́wọ́n tó kọ́ mọ̀ fún ìṣẹ́wá bẹ́ẹ̀ a sì nínú àkọ́kọ́ jẹ́ kíkọ́ àkẹ́rẹ́ orí ní òun ìmọ̀ wọn lè kọ́ wa tó kó yẹ kéré mo ní ma sọ fẹ́ àti ẹ̀gbà náà sọ̀tàn sẹ́ǹ yóò ti jẹ́ tuntun ọmọ owó tó ló kéré yẹn ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ tó bá mọ́ lọ lẹ́kọ̀ọ́ bówó yẹn bá ti pọ̀ sí yóò fi mọ́ lọ yóò ti bá ìfọ̀ bí ìfọ̀ lọ́fíìsì tó ń kájú bábà ìfọ̀ sọ ìjọ mi wà ní ìmọ̀lẹ́ ayé lè kọ́ ẹ̀ dáyà dá. ìdí ìtọ́jú jẹ́ pé àkójọ kọ̀ọ̀kan mọ tá à ń ṣe kátó lè mọ ti ń ṣe wá ẹni tí ọ̀gá mọ ti ń ṣe òní mọ ti ń ṣe èbèrè tàbí pé yóò wá ní ó kí ni gáyà wa ló ti tẹ́lẹ̀ àwọn láti ó lè dọ́kọ̀ ńgbà mí kó má jẹ́yà kó wà lọ́ mọ̀ tẹ́lẹ̀ rẹ̀. nígbà wọn jáde primary school táàbà àti gómìnà tó wọ́n fẹ́ kọ́ mi sùn yọ̀wọ́ lọ́ hàpọ̀ àná ìyàwó bá yàrá ìyàwó ìlànà tó di wàhálà tó sọ fún òkúrẹ́ kọ́kọ́ rẹ̀ bẹ́ẹ̀ bá yẹ wọ́n tẹ́lẹ̀ tí a sọ́ba ti tó láyé rẹ̀ lọ́gbà yìí wọ́n lè fẹ́ hàpọ̀ àná ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ báyìí àkíní táyé ti. Ele faz isso ìdí tó jẹ́ pé gáàyà yẹn gẹ́gẹ́ káwọ́ fìlà wa léèrè kí ni gáàyà ń kó wa wa lórí àwọn ọmọ tá à ń gbé ẹ gáàyà yẹn yóò wá ti ta gáàyà àfọkàn sùn góòlù wa lórí àwọn ọmọ yẹn òun yóò wá ti ta mi kí ni wà sá èrè àwọn ìgbésẹ̀ wo ni àwọn àgbé míì tá a fi lè nínú kọ́ wa ti tẹ gáàyà àkọ́kọ́ nínú àlùkò àlùkò ọlọ́run fún àwọn ọ̀sán ìgbéyàwó wọ́n yẹ sí ẹ̀ láàárín bóòlù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyẹn ìtumọ̀ ẹ̀ wípé ìjà ìyàn olùkọ́ àwọn sọ̀rọ̀ gbogbo wa alábẹ́ iṣẹ́ àwọn kan làwa yìí iṣẹ́ àwọn kan kò làwa yìí kí làwa náà fẹ́ ṣe bàbá sọ wípé ilé ayé bàjẹ́ ó wò yé yọ láti yọ òtún bá yọ àwọn alábàjẹ́ ìjọba yóò bàjẹ́ àwọn kí yẹn lẹ́yìn máa ń so mára wọn ni mùtàkàrí sílà ni ó máa ń so mára wọn tó bá di bàjẹ́ bẹ̀rẹ̀ yóò rìn lé yóò rìn lé yóò rìn lé ìdí ìṣẹ̀lẹ̀ ní ẹ̀ orílẹ̀ èdè ò da àdúgbò tó da àdúgbò tí ò da ìdílé kọ̀ọ̀kan tó wà bẹ̀rẹ̀ ò da torí pé ìdáréjì tó dọ̀tí fámìlì fámìlì àlùkòsà ẹ àlùmùsàmàrún wàlídùlùmùsà ìdílé bẹ́ẹ̀ rí yẹn òun ló bí àwùjọ àwùjọ ló bí lù tí ìdílé ò bá ti dá àwùjọ àti òkúta àbáfi ìfọ àbíkú àti dá lọ́gbọ́n tó bá bá jáde tọ́pọ̀ ẹ̀ kan ti lórí inú ilé kan ló ti jáde ọmọ tó bá gbẹ kọ́ ọ̀dẹ̀dẹ̀ báyìí ẹlẹ́mọ̀dé ni wà á àwùjọ rẹ̀ torí ọmọ kọ̀ọ̀kan ti jáde láti wù lé òbí kọ̀ọ̀kan rẹ̀ ti sojú ṣe lórí àwọn ọmọ ìdí ìsọfúnjẹ ìtọ́ ẹ̀ tíjọ kó kó tó jù lọ òun náà ti ti bọ̀ wọlé la kì í ṣe yọ ọlọ́pàá tó wà ń ta pọ̀ tó lẹ̀ wò kakra ni o ga ní ìwé ni àti kó kéwì ẹ ẹ̀sọ́ kọ́ ọ̀ṣọ́ ọ̀ṣọ́ òun àmọ́ níbẹ̀ ẹ̀sọ́ tó bá rí kó sàn wá kó jáde. Ilé la ti kó ọ̀ṣọ́ ọ̀ṣọ́ ọ̀ṣọ́ òkè. Ìdílé kọ̀ọ̀kan nínú ìdílé kọ̀ọ̀kan tí ìdílé kọ̀ọ̀kan bá tó tún ṣe nípa sẹ́ńtíà bó ti tó àti ti jẹ. Ọba kò ní sílẹ̀ ẹ̀fẹ́ wa. Ọgbà ẹ̀wọ̀n yóò di títí pa. Security naturally yóò wà. So èyí ni tó fi lẹ́ pé bá a fi mọ pàtàkì tẹ́sílà tó yìí ìdá ìdá ẹ̀dá tó kọ́kọ́ bẹ̀rẹ̀ àwa tá a fẹ́ fáwọn ẹ̀yẹ ní tẹ́sílà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wa láti inú ìdílé bóòlù ìdílé ti bẹ̀rẹ̀ ìdílé bẹ̀rẹ̀ ọkọ àtìyàwó méjìlá àkọ́ nípa tó rọ̀ tó tó kọ̀ọ̀ wálẹ̀ ajẹ́pẹ́ ọkọ àtìyàwó dídá àwọn méjèèjì ó ní í ṣe pẹ̀lú dídá ọmọ níta adékòjà kẹta bá fẹ́ fẹ́yàwó tá a ti ronú pé abẹ́ fún ọmọ wa ní tẹ́lifíà á kọ̀ ronú pé ìwọ òkèèrè fẹ́fẹ́ yorùbá ní òfin ìyá bá sàn ọmọ wa kama yakuru lọ bí yakuru lọ ọba bẹ́ẹ̀ tí bá rẹ bí bá ṣe rí náà lẹbi ká ló ṣe rí ibi tí nǹkan ti wọ wá ń tẹ tẹ́tẹ́tì islam tẹ́tẹ́tì aláàjì islam á ti ilẹ̀ ló ti bẹ̀rẹ̀ islam kì í mú nǹkan lérè pé nínú ádà àwọn àfọ àkọ́ni nẹ́tùrúsù àwa rẹ̀ wàlẹ̀ nẹ́tùrúsù hawaii àyè sọ̀rọ̀ nípa ìfẹ́ ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ kí ni àwọn àwa ní kí ni what are the factors tó wà tí wọ́n fi sí ìfẹ́ ẹ wá ń tìjú ìfẹ́ ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ni àwọn àwọn àmì àlàkùn ìjà yìí ó kí ya àwọn tó àkùn ìkọ́tù ìlà kí ni mọ́jà àwọn àmì alifárikọ́ bẹ́ẹ̀ ni àkùn ìjà yìí wà àkùn ìkọ́tù ìlà àwọn àwọn àmì ìyẹn máa ń kàkàrà yìí. kí ló dé ìtọ́jú ìlà tuntun bíi àlàkùn àmọ́rí àwọn àmì ìlà yẹ kù bẹ́ẹ̀ wọ́n á ti pàpọ̀. tá a bá sọ pé àwùjọ ọ̀dà àwùjọ ọ̀dà àwùjọ ọ̀dà kí ló bí àwùjọ? nàìjíríà ومن الزمان العين الواحد ونحن ذا الزمان بغير الجمع ولا سبق الزمان لنا هداه ìdí yẹn ló dẹ́ pé bíbí islam ti wò á ti fojú kéré fẹ́yẹ́ àbúrò rẹ̀ kẹ́ nínú fámìlì ọkà yọ ọdún sínú fámìlì ọ̀gbìn ọ̀dà ẹ̀ gbà ẹ̀ ọmọdéwọ́n bẹ́ẹ̀ yẹ ìyàwó yẹn nígbà wọlé wọlé wọlé àwọn bàbá rẹ̀ ní ìgbẹ́jẹ́ bá ti rí ibi ìgbàdí wọ́n wọ̀ yẹn ní ìyàwó olú fẹ́yẹ kí ló jáde lára wọn. ọmọ akọ́ni kan kú tó pélére olópélé àwọn sínú ilé àlùbáríkà olópélé jáde nínú omi ọmọ. atẹ́wọ́ tó ti gba gbogbo omi ìlú náà ìmùlẹ́sẹ̀ wọ́n jẹ́ ká mọ̀ wípé gbogbo òwe tó bá ti sùn lẹ́yìn láyé ẹni tó súnmọ́ ẹni tó da omi títa yóò jẹ́ àwọn kẹ́kẹ́ tó sáré ẹni tó bá padà fi ọmọ tó bá fi ọmọ yóò mú kó tu lẹ̀ kó má nínú àwọn fẹ́ lẹ́sẹ̀ tó jẹ́ ìdílé tó wọn bá sọ wá kó á ti kẹ́rì láyé ní kí ilé azaani yẹn kan àwọn òṣèlú ìjà والزانية لا يرجوها إلا زان أو مسلم وحرم ذلك عليه وعرم hurrima dhalika ala al-mu'minin kílẹ̀ tó débẹ̀ tí mo mìíràn fẹ́ gbéyàwó sílé ẹni tó jẹ́ ìyá ọmọ èèyàn tí ẹ̀ ló fáṣọ wò. sẹ́yìn lọ fún ọmọ rẹ̀ dáhùn ẹ̀ màmá tó yẹ wọ́n lè gbé náà. Ìdá ibi tí ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn róòlù tí àwọn akọ́lórí ọmọ ti kékeré obìnrin àpèjúwe wọn ò yàtọ̀ sí ilẹ̀ kò sí bí irúgbìn tá a fẹ́ sè bó ṣe dá a tó sílẹ̀ tó fẹ́ gbé sí tí o bá ti dá irúgbìn òṣèlú tó dáadáa lọ. wàlúwàlá tó tó lè dìbò yàtúrò nínú abá tó kó lè gbà ọ́ wàlẹ́ẹ̀dì àbùdá láyà kúrò ní ìlà nàìjíríà ìsinmi náà sàrò ilẹ̀ tó bá jẹ́ ilẹ̀ tó jẹ́ ilẹ̀ ọlọ́ra wàhálà tó yẹn ti pọ̀ ara akọ́ bẹ̀ yóò gbé sùkúrú dájá jẹ pẹ̀lú ọ̀nà ìgbàlọ́. ṣùgbọ́n ilẹ̀ kan tẹ́lẹ̀ tí ò da kódà kẹ́ ẹ lọ mú ìjù wá láti Amẹ́ríkà ẹ̀yẹ ìjì tó yẹ jù ẹ̀dá babalẹ́ta gbogbo jẹ́ ẹ̀yẹ tí ló yẹ ẹ̀yà tó yẹ ìgbà yẹn ti jà. ṣe ìbílẹ̀ tó yẹ pé ìgbà yẹn ti concept lórí tẹ́lẹ̀ tó ìgbà yẹn concept ó ẹ̀ náà ọmọ òwò bàbá rẹ gbà tó dáa náà fẹ́ dá bàbá gbogbo àbá àjọpọ̀ bójú kulẹ̀ orí àmọ́ ọ̀hún sára bàbá wa dá bàbá wa bàbá mi máa ń ṣe báyìí bàbá mi máa ń ṣe báyìí bàbá mi máa ń ṣe báyìí ẹlòmíì àwẹ mọ́ndé àkọ́ọ̀tì wọ́n bọ́ mọ́ ní inú súnà abẹ́ ẹlòmíì kéèyàn fi sùn ìtàkùtà gá abẹ́ ìfọwọ́lù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ló fọ́ fẹ́ mú lára kọ́ nígbà ẹ̀kọ́kọ́ bẹ̀rẹ̀ ìwọ́dọ̀ báyìí nípa mú òun yẹn náà àbá mi ò pa nígbà mi bá ń bẹ̀rẹ̀ yìí rọ. ìlànà ọkọ̀ wúlò àwọn nígbà tí wọn ọkọ̀ àti ìyàwó àti òòtà àti ìsìnkà bẹ̀rẹ̀ mọ́ pa àti ìdòkú pọ̀ ṣùgbọ́n àbá padà ti lẹ́gbẹ̀rẹ̀ lórí àwọn akẹ́kọ̀ọ́ lẹ́gbẹ̀rẹ̀ yìí nípa àwọn ọ̀nà tó kù tó wàyí títúrú tó bá ti gbà wá tó bá ti pọ̀ wá yẹ kí wù bá wù wá bá bá fàyàkó mẹ́lá hasan ìlẹ̀rẹ̀ yìí bìṣẹ́ ti aláya kó o ti tó àṣẹ kọ́mọ́ ti tó lọ́ àṣẹ ti tó àmẹ́ àdéhùn yìí bá yìí kò ní ìlú fara yìí ṣùgbọ́n àwọn tó bá wà tó pọ̀ yẹn kò ní ká kùn ní hasan ìlẹ̀rẹ̀ yìí wọn náà ẹbí ní ìjà fún mọ̀sálọ́wọ́ àkímẹ́ ẹbí ní ẹ̀tọ́ ra fún ẹ̀fọ́ yá kan bàkọ́ àlùkò wọn náà kó kí ni mo pàdé pẹ̀lú ẹ̀kọ́ orí àgbà alágbègbè náà ìgbára lórí àyà ìlú náà ya sọ. obìnrin tó dáa ìgbà tó tó tóbi láti ní ìdí òdà. látara àgbèrè tá a bá mọ̀ nípa fẹ́ńdíà àwọn nǹkan wọ̀nyí àbúrò kọ́ kéjì. ọlọ́sọ̀rọ̀ sọ́ọ̀bù ká ọlọ́run wà ká àbúrò bá sọ̀rọ̀ nípa. hálà tẹ̀lé ó nípa lórí ìkọ̀lá gbogbo àti dídá àwọn tó bí ni ó nàpa lórí ẹ̀ àwọn ìlú bẹ́ẹ̀ àwọn ènìyàn ló bí àwọn èèyàn dáadáa ni wọ́n bí wọ́n wá níta ló bí ọ̀gá lẹ́tà ah, ìyẹn lé ọ̀sẹ̀ dáadáa fẹ́ lórí ẹ sọ àwọn olórí lẹ́kọ̀ọ́ yìí o ẹ̀fẹ̀ láwọn <laughs> àwọn tó wọ́pọ̀ sáàdà àwọn tó náà ṣé ìgbésẹ̀ máa sọ. صلاة الوالد قل الأثر الكبير في صلاة الوالد وكان أبوهما ìyẹn túmọ̀ sí pé bàbá sọ̀rọ̀ pẹ́ńtàlì àlá ká tó sọ yẹn ìdáwàá gan dáa ọ̀nà òun la kàn fẹ́ra wa kí ni a wò lára ìta afẹ́fẹ́ ta fẹ́ ṣèǹtẹ́sì ní ká wò lára òun la wò ta fẹ́ àbí nǹkan mi là ń wò bá a ti fẹ́ kọ́ ọmọ wọn jẹun ẹni tí èèyàn fẹ́ níyàwó yóò jẹ́ sí èrò òfin fún ọmọ obìnrin tí mo fi bá rí báyìí náà lóko lọ́dọ̀ lọ. ẹni tí èèyàn fi sọ̀kọ̀ pé tí n bá fi mọ láyé tọ̀nà mi bá rí báyìí mo ṣàfihàn yìí. sọ́nù ìfẹ́ ilé ẹgbẹ́ ẹni àmì náà lè jẹ. wọ́n kà torí pé ẹni tá a fẹ́ bí mọ́jọ́ lọ. ó ní ẹ wo sọ̀rọ̀ tí wọ́n jẹ

ẹnìkan ní ẹdún bẹ́ẹ̀ fẹ́ ẹdúta wọn lágbo lẹ́yìn nígbà yẹn ní ọ̀kẹ́ ìdí wọ́n wò nígbà lẹ́yìn bàbá ìdúgà ní bíi ẹ̀rọ ti ẹ̀rọ ibi tí ìpìlẹ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn lórí tẹ́lẹ̀ tó àwọn láti tí ìjọba ti lè wọ́n nǹkan tó wọ́n àbúrò akọ́wàtò tó ayé ó sọ fún àwọn ọmọ rẹ̀ níjọ́ kan. ó ní wàá kọ́ni àkàtúntò ìlẹ́kùn ìdára làmìbára ọ̀pọ̀pọ̀lá àdùsùlẹ́kì ó ní mo ti dáadáa fẹ́yìn ọmọ mi ìgbàdé wa kékeré mo ti dáadáa fún yín fi yín gẹ mo àmọ́ agbọ́ ti ọ̀gbìn ti kó a ti dà yìí ọwọ́ ti fi mo fún yín pé nínú ó ní mo bá àwọn tó lè jẹ́ ìyàpọ̀ ṣùgbọ́n mo ṣe fà mo wà selective powerful selection mo ta ìlú dáadáa ètò ṣẹlẹ̀ ní ìkéyà ẹni tó ṣe wípé kò lè padà jẹ́ ètò fúnfun yín tó bá dọ̀la ẹni tó lè tọ́ka sí àgbẹ̀ kò lè sọ wípé ẹni tó wà ní. látara àbí eléyìí olórí oore ta lè fún àwọn ọmọ wa ni káṣẹ̀ṣẹ̀ ọmọ ọmọdé torí pé ọmọbìnrin máa kó lára ọmọ iṣẹ́ kékeré wọn. ẹnìkan ní àwa bàbá òjò mi wá tí ń rọ̀ irúgbìn ìdánilẹ̀. ẹ wà á ní irúgbìn mi tó bá jáde bílẹ̀ ń bá ṣe rí àgbàdo bí ẹ̀gbìn yóò sì yóò dùn ọmọ dáadáa àgbàdo bí ìdílé ajá gbé mọ́. wọ́n fẹ́ àgbàdo kan ní ọlọ́mọdé bàbá ló bá máa yọ. Bí bàbá bá yẹ òun náà òun yóò bàbá àgbà tí. Ó ṣe bàbá. Bí ẹbí yóò bá kàn. Ìjọba tó nínú ni pé ọlọ́dún kà bàbá. Kò lè bàbá. Ó lè jẹ́ bàbá. Dábàá àti ilé tẹ́lifí àtúntà àtúntà apáti páàkì ní pípẹ́ Pẹ̀lú ìyá òṣèlú yẹn kóbìnrin ó tẹ̀ tọ́ ọkọ kókò náà tẹ̀ kọ́kọ́ náà tẹ̀ ọ́ ìyẹn ti kọ́kọ́ páàkì náà náà lẹ́yìn eléyìí ìsìláàmù ò gbé títà wọn ayé ti gbé wọn ìsìláàmù ò láti gbé ọmọ tí ò tí ì délé ayé tá a ti ń rè olùdílé ayé nínú ẹ̀sìn máa wáyé ayé tó ìgbéyà ayé nígbà tí ìyàbá mọ́ bẹ̀rẹ̀ lẹ́nu lé nínú súnà èyí táwọn nínú ṣe táwọn sára o náà ní pé wọ́n bá mọ́ obìnrin lẹ́nu lé wọn aṣàdúrà fún obìnrin súnà ẹ̀kọ́ alẹ́ ìtumọ̀ náà. اللهم اني اسالك خيرها وخير ما جبلت عليه واعوذ بك من شرها وشر ما جبلت عليه هذا كله سليمان sọmọ pẹ̀lú láti malẹ nínú ogun tó ń bẹ ní òdì máa ṣe àwọn àmúpa ẹrù ẹwọ òkè láwọn àwòsàlẹ gbogbo àwọn kẹrin náà wà sí ọlọbẹ má ọrùn ọlọbẹ má bákan náà bẹ́ẹ̀ bá wẹ́ tí mo bẹ̀rẹ̀ ẹni àlẹ́sì ká sọ àbára mi sọ àdúrà fáwọn ọ̀sán àmì sọ pé ká máa ṣe ẹ̀fẹ́ ìka gbogbo rí náà lọ بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما لا تطعنا عما كان النبي صلى الله عليه وسلم على الله قال وما لم لم يضره الشيطان ابدا Jésù kò ní fi ọwọ́ ọkùn kan ìwọ ọmọ bẹ́ẹ̀ tó náà bá àwọn ènìyàn ẹ wá wọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní ìlú rẹ̀ títí gbọ́ àwọn ènìyàn kí ló ṣe ọmọ ẹ̀yẹ ló ju ìjọ ọmọ ẹ̀yẹ ẹgbẹ́ bàbá rẹ̀ tí ó lọ́wọ́ ká ìbáyé ẹ̀fẹ́ báyìí. bàbá kan jọ kan pẹ̀lú ọmọ rẹ̀ fún mi ọmọ yìí ló gbogbo. má sọ fún ọmọ mi láti ẹ̀sọ́ kò fún ọba ló bá dé. ẹ ẹ ní ìwé sọ pé sẹ́yìnwó yẹn mú ká lóru yóò wúlò bàbá yẹn ní bọ́tà ó wá ní bẹ́ẹ̀ nígbà bẹ́ẹ̀ yóò wúlò bàbá yẹn ní bọ́tà. Ọba lè ti báyìí sọ̀rọ̀ tó fi dàgbà kí ni tẹ̀sí ẹ̀? Olóòtú ń pa òkú rẹ̀ ní abẹ́kọ̀ọ́ mú báyìí làá kú. Ó pa ọ̀rẹ́. ṣe dọ́kun lọ́mọ yẹn máa fẹ́ àìkí ìtara mi ọmọdé ẹ bá mi ó ṣe tí ọ̀rẹ́ ẹ̀ka sọ̀rọ̀ sí ọ̀rẹ́ kò sí fọ́ ọ̀pọ̀ àwọn olóyè àmọ́ ẹ̀rẹ́ ní kílẹ̀ náà ẹ̀rọ fi máa bínú ẹ̀rọ fi máa bínú ó ti lẹ̀ kẹ́rẹ́ pàtàkì bá àwọn làwọn tí wọ́n bá ń bínú ìjọba tó máa wà mọ̀ ọ̀jẹ̀ ká ibìkan ní ti máa ń bẹ̀rẹ̀ ibìkan náà ti máa ń bẹ̀rẹ̀ sọ̀rọ̀ bójútó àti ìṣẹlẹ lẹ́yìn eléyìí adigun bẹ̀rẹ̀ sínú lé àti tó yẹ ká fi padà súnmọ́ ọlọ́run padà yà wá kí ni kàtà fún bílọ̀ kí ni ẹ̀rí mi ti sọ̀rọ̀ fún ẹ ẹ̀fúnlẹ̀ fún báyìí ẹgbẹ́ yìí ni kàtà fẹ́ sọ àmọ̀ṣà yìí ti sọ wọlé wọlé lẹ wọ́n ti sọ yìí lẹ́lẹ́ lẹ. àyíká ẹ̀sìyàwó yìí á ti sọ ọ́ nípa ìtẹ́lẹ̀ náà àwùjọ tó dáa láti kọ́ kéèyàn ọ̀sẹ̀ sàbí gbogbo lẹ́nu ìlú lè wà lẹ́gbẹ̀rì torí pé nǹkan máa ń kọ́ níta ó pọ̀ nǹkan kan bẹ̀rẹ̀. ìdí bẹ́ẹ̀ níta nígbà míì ó lè gba ìta ọmọ ìlú lè bá jẹ́. ọ̀pọ̀lọpọ̀ wa gbà míì pé àwọn ọmọ ilé náà gbé ga kì í ṣe inú ilé tó máa lè fi kọ̀kọ́ tèbù láti máa wà nínú ilé yọ mọ akọ láti mọ bọ́sítà pépé nílé yóò kọ̀ kò lè wà kọ̀ fọ́tí gbogbo èkó lè rere ṣe nílé o. ilé mi gbà pé pé ẹ ti àga hàn àga kíkú ẹnu lé o ẹ ti lẹ àga ìfúnlẹ̀kùn ẹ kọ̀ wọlé báyìí. tẹ́tí wọ́n ọmọ yìí ò ní máa dúró nínú ilé ìta ní wọn kọ̀ fọ́ ti bọ̀ pa. tọ́mọ ìwà wà tàbí ẹni àwùjọ tó bá dá ẹni ọ̀pọ̀ tó bá yẹ kó sí wà àwọn ọjọ́ ọ̀gbọ̀n bá ti náà. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا البيئة البيئة تؤثر ibi tí wọn bá gbé ní sí ibi tí wọn bá gbé àbílẹ̀ àwọn àtàrà ẹ̀rẹ́ lóko ibi tí wọn ti sọ yẹrẹ yà wọn bá lábára rẹ yọ àbàlà rẹ dáadáa àwọn ẹgbẹ̀rún tẹ̀bílì bá tẹ̀bílì kò tọ́jú balùwalẹ̀ ẹ̀mẹ́ tó ń bọ̀ torí báwọn àtàjọ́ ọmọ ẹ̀ ẹni bá wọn dúró àtàyẹ bí tọ́jú lára ló ṣùgbọ́n kì í ṣe tọ́jú òun kà ń sọ ìsìláǹdì kò tí ò bá sọ lẹ́kọ̀ọ́ kò ní lẹ́kọ̀ọ́ gbé òun tọ́ lọ yẹ àbáwọ̀ àdúgbò rẹ̀ lọ́kàn lọ́dún ìdáwọ̀ wáyé òun ò lè mọ ìkùsùn báyìí. tó o bá ti bá yẹn kó fi bá mọ́ bá gbé agbègbè bíi tí o ti kún fi wò la bá lọ́wọ́ ti sàkójúwe ni o àwùjọ kọ̀ọ̀kan náà lórí ẹni tó ti bá yẹ kán tètè ọ́n ẹ̀yìn ló fi tàn. wọ́n bá yẹ kó kó wò ló rẹ̀ yẹ wò ló tó rẹ̀ yẹ wò ọ̀sán ní tó wọ́n mọ̀ sọ torí tó wà nílẹ̀ ní gọ́ọ̀mẹ̀ntì wa. àlẹ́ ńlá èyí ò fi àṣìṣe. We are product of our environment ìdí ìsọfúnjẹ pé ká mọ̀ kó kúrẹ́ nǹkan yẹn bí àwọn dáwà ilé tí wàá di púpọ̀ èèyàn máa wà ní bí àmì ní ẹ̀fẹ́ bí àyè ọ̀rọ̀ àti àmì kù bẹ̀. bí àmì ti bẹ̀rẹ̀ pé ìlú òde kúrò fún ti ka àfi kíni ìyẹn ti mọ̀ pé iṣẹ́ rẹ̀ ó ti wà tó. wọ́n tún máa pààyè ọlọ́mọdé ìlú tó pọ̀. àlùbí àmì ibi tá à ń gbé ó ṣe pàtàkì púpọ̀ ẹ̀yìn àwọn àlè ìtútù àtùkù arákùnrin lọ́pàá tó ti lọ bẹ̀rẹ̀ kẹ́lẹ́ ìgbésí lòun jẹ ọlọ́run tó ní ọdún kọjá ọjà bọ́ọ̀rù ṣé àwọn àbá tó padà lọ bá kí ló sọ fún ọlọ́run ó gbèsè bá mi jẹ́ sí ó kúrò ní ìfọ̀ wà ọlọ́run tó ní borí kí ló ṣe yẹ àlejò ká ní màkàndé la màkàndé àhà changing all ṣèlú yẹn tó jẹ́ pé náà ó ṣe pàtàkì àdúrà òkè bákan náà ọ̀rọ̀ environment alùpàá ìkúlùmọ̀ olóbi ìlú lọ́sọ̀rọ̀ sí ta ilà ana àbáwáyé ana àbáwáyé tó àwùjá nìyí àwọn ìrìnàṣọ̀rá nìyí àwọn ìrìnàṣọ̀rá ìyí jẹ́ tẹ̀wá lọ́wọ́ nìkan lọ́wọ́ sí bàbá ní pàṣẹ ìyáná ní kẹta lérò ọmọ. Tẹ́sílẹ̀ tó yọ owó wà ní kúmi rẹ̀ tó tọ́jú la. Tẹ́sílẹ̀ tó wọ́n bá tó sọ̀rọ̀ ó kọ́ wọn lọ́wọ́ ọmọ tá a fẹ́ kó jẹ́ nìyẹn ó ọdún wọn bá sọ̀rọ̀ kó máa ń lóyún àwọn alákòóso kékeré kan àti wọn primary school gbogbo tó àtọ̀ ọmọdé bá ta ọ̀gbìn ẹ̀mí nìkan ọmọdé bó sùn ẹ̀dọ́ bá mọ òdò sí ẹ̀mí nìkan ọmọdé bó sùn mo sì lọ sí Patrick housing and catholic school gbogbo àyà mi máa ń lọ ọlọ́run bàbá bí àlè má ti fi wó lọ́rùn. ṣùgbọ́n ọlọ́kọ̀ bá ti dára bá wọn mọ́ wa. adélẹ̀ ọ̀hún ni ó wọ orí jẹ́ bàbá Lukmanu ìṣù ìṣòro. ilé òde pé ẹni tí adébáyọ̀ ẹ̀ ní àyọ̀ ọ̀rọ̀ èyí ò láàrin. ọkùnrin lọ́kọ̀ ọ̀dẹ́ mi pé àìsàn ah, fọ́tún tó kọ́ hmm. Lukman Yusuf. Tábàtú wa ń pèrè títà níbẹ̀ lọ́wọ́ àyíká. Lu lu lùkúlùkù. Àwọn èèyàn máa kú lẹ́rìí ìjọba. Tábà ti kú lẹ́rìí náà, lọ́wọ́ àbí àtúndé tó wà lónìí. Bí ẹ̀ mọ̀ wípé ibi tó ṣe yẹn sílẹ̀ kó ta kọ́ ló ń kú sábà ká tó lé tó àtọ lẹ kó tó yẹ kó o kù o lò o lè ṣe bá tó kó o bá tilẹ̀ tó la òwò tí àgbẹ̀gbẹ̀ ti kàkà tó dé lé kọ́dà tí lọ́ọ̀ yẹn bá ń lọ lé rẹ̀ yóò rí mi ọmọ bàbá àbá ẹ̀rọ mà ẹ̀rọ mà èyí tí wọ́n ti bóyá àwọn sábà bí wọn bá ní sábà lọ fún àlóyè àbí ọdún ìkàkàlẹ̀.

ọmọ olùmọ̀ Quran ẹ̀sìn máa bẹ̀rẹ̀ ṣé mùsùlùmí ni ọ́ ni bí àwọn ẹgbẹ́ tó wù mí nà àwọn ọ̀sẹ̀ mùsùlùmí gba ọ̀sọ̀ ọ̀sọ̀ yẹn tó o fi yẹn pé nǹkan ti ọ́ mùsùlùmí náà mímí náà àpolókùnmá mùsùlùmí mímí náà mùsùlùmí lè ti náà mùsùlùmí náà mímí àrọ́ wọ́n yẹ ká ìfọ̀mọ́ bíi níbi sẹ́ríà adúlọ̀ kí n sọ̀rọ̀ wọn ìdí ni ìtọ́jú jẹ́ pé anasala salam anabili nakun tó dàwọn ẹ̀yọ́ wọn ti yá ma ti àtúmáyékùn wà àtúmáyé àbáyékùn bá a ti mú àtúmáyékùn. anabili ó kọ́ yín àkókò àbáyé lórí ìtọ́jú jẹ́ ìyáma ẹ̀jẹ̀ ó kọ́rí kọ́tù dáa. nígbà ọ̀gá jẹ́jẹ́ kò jẹ́jẹ́ kò lórí lọ. àbí ìjọba ìlú kọ́ kó bọ́ọ̀lù yẹn ẹ̀jẹ̀ òun mọ̀ tó dáa wọn ò lè fi orúkọ tó da wọn. ìyá aṣọ àwọn ìjọba àyà alámẹ́sọ̀lá àrẹ̀sọ́lá kánú ìwà ìjọba ní ìfúnpàṣọ́lé tó ń pọ́npọ́n bá dáa ní ló tiẹ̀ jọba tó ní ìfàjẹ́ bẹ́ẹ̀. àpá àwọn àìsàn ìmúṣẹ́ yìí wọ́n sọ nípa bàbá wọn ní bàbá àwọn alámẹ́sọ̀lá àrẹ̀sọ́lá ti wọ́n lè tì mọ́ kí ló kọ̀ rẹ kọ́ hasan ó ló kọ̀ òun ni kókó bí ojú ẹ̀ dá líle kókó bí ojú ẹ̀ dá àkọ́lá nàbí lọ́dọ̀ tó bàrẹ̀ láńkọ̀ sọ́fà àlẹ́bí ìgbè kókó ti jẹ́ ìjẹ̀kù ni wọ́n máa ń tẹ́lá ọ̀kọ́lá láàkó gáyé ìlú tó máa sàn bá ní àná rárá o ọwọ́ tó bá àti sọ́dọ̀ ìlú tó máa kẹ́ àwọn ọ̀dọ́ mi tó wà níbẹ̀ àlẹ́bí mi fà mí òun ò fi yíyó kọ́ bá àti sọ́ قال ابن القيم ابن القيم فما زال فما زالت فينا الرسول pé ilé kókó yóò olú kókó olú tẹ̀lé wa àyè ló yẹ lọ́wọ́ ìgbà ìtòyẹ́ tí mà tún pé orúkọ tí èèyàn sọmọ èèyàn túnbọ̀ tẹ̀ta ẹ̀rọ àwọn èèyàn tó dáa bá fẹ́ sọmọ ló kọ ló kò sí ẹni lé kan nínú àmì pẹ́ mi rè é kéwòn ní tẹ̀lé ẹni lé kan bá mi tẹ̀lé ẹ̀ lọ́sọ̀rọ̀ àmì pẹ̀lú àwọn ọlọ́run ó ti ní tó súnmọ́ kọ́mọ yóò padà jáde wọ ẹni ẹ̀sìn nítorí pé orúkọ ó máa ń lò èyí tí mo sọ yìí àbáwá yìí ní ọdún mi kò sí àmọ́ má sọ pé kí yorùbá tó mọ orúkọ orúkọ ọmọ ní ìwọ ọmọ yorùbá ni ẹ ní ọkọ yìí lè fi yà rọpò wúlọ rọpò kan lọ fi yà wọn sọ láti lè fi wà wípé wọn ni wọ́n ti ẹ̀rí orúkọ tẹ́lẹ̀ yẹn ó máa ń ní ìdápa lérí tá a bá ẹni tá a fi sọ àbí ibi tá a fi sọ orúkọ yẹn sọ ó máa ń ní ìdápa mẹ́. ẹ̀sọ́ máa ń tẹ̀lé ọwọ́ akọ́ni tẹ̀lé ẹ̀rọ tó kọjú àtẹ̀fẹ́ ìbẹ̀rẹ̀ ló dẹ́wẹ̀. ṣẹ̀fẹ́ òun ni ṣẹ̀fẹ́ ẹ̀dùn àáyì náà wọ́n á mẹ́ta fi ṣẹ̀fẹ́ ṣẹ̀fẹ́ àwọn akọ́nùkà ní ọ̀tà àtàrà pẹ̀lú ẹ̀ náà nìyẹn èèyàn lè sáwọ́ kan tó dáa olùkọ́ ńlá mọ abúlé ayé àyìnàkadà ànàkọ̀bí ìlà wà máa nà òní fàkàrí tàbí làkọ́bí ìlà wà máa nà òní fàkàrí tàbí làkọ́bí olùkọ́ ńlá mọ abúlé ayé àyìnàkadà ànàkọ̀bí olùsọ̀wọ́n bẹ́ẹ̀ bá yẹ nìkan ti jẹ́ lákọ̀ọ́ kan ẹlò ìlà àwọn ọmọ àná òkèèyàn pàǹkárí tàbí làkọ́bí ìtumọ̀ yẹn lọ́wọ́ wẹ̀ ṣe dáadáa ẹ̀ yé ipa alákọ̀wé la rẹ̀. ẹnì kan tó ń sọ̀rọ̀ ó dá àwọn ọmọ ẹ̀ balẹ̀ o máa ha sórí ga lórí ta ni o ṣe máa ń gbé ẹ̀yà lọ́wọ́ fún ẹ̀yà ni. sábà ní kò mú gbé ẹ̀yà ọmọ fún ẹ̀ alẹ́ lápọ̀. rọ́ọ̀mù àbúrò lọ́wọ́ rà á àti bàbá afa afa àwọn bẹbẹ ìgbà àtọ́lọ̀ wọn bá fi ṣe àgbàrí sunna mina sábà lakọ̀ọ̀bà àwọn àlàpà láì ẹ̀dá ti sọ ní jẹ̀kú náà bí kò tí kò náà ẹ̀dá ti sọ sọba bá bí ma ẹ̀jẹ̀ ká ṣẹ̀ṣà orúkọ tó dáa fún àwọn ọmọ wọn kan náà ìtọ́jú ọmọ àyìnbá ìta àlàáfíà kọ̀ káfíà tààrà bí mo bá wàlá yìí lẹ́yìn tó wà lóko nítorí àtò kánò òdúró yìí nàní. lẹ́yìn lẹ́yìn kásàdúrà kábẹ́lọ́ kéèyàn máa ṣàdúrà àwọn ọmọ yìí. ní òṣèṣẹ́ àwọn sálà ìtí wọ́n ń fẹ́ yẹn wọ́n mọ̀ fẹ́ lọ síra wọn. ó bẹ́ẹ̀ náà àwọn sálà pé pé wọ́n dùn ọmọ wọn lọ sí káàbà rẹ̀ wọ́n lọ fún ọmọ yẹn sàwọn gbogbo sábà tó àṣọ àjẹ wọ́n mọ̀ fẹ́ lọ́kọ̀ọ́ àwọn olówó wa kò gbé wọn débẹ̀ láti gbọ́mọ̀ sọ olówó tó yẹ. àlejò ní ẹ̀mẹ̀ máa ń sọ́ọ̀lẹ̀ ìyáàdì àbí sọ́ọ̀lẹ̀. ọlọ́run ta olówó tó dàgbà tó wà lọ. ọlọ́run yóò fi dáhùn bẹ́ẹ̀. ní ẹ̀mẹ̀ máa ń sọ́ọ̀lẹ̀ ìyáàdì àbí sọ́ọ̀lẹ̀. àwọn ẹni rí agbé ọmọ wọn ẹ lọ ka ìtàn àfọwọ́ Abdullahi Mubarak rahmanulah rahmatan wasiya. ìmọ̀ ń bẹ owó bẹ́ẹ̀ àtàwọn mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn sálà wọn á gbé ọkọ wọn lọ sí káwá wọn lò lọ mọ́kà láàbà wọn mọ̀ bẹ́ẹ̀ lọ wọn mọ̀ bẹ́ẹ̀ lọ wọn mọ̀ bẹ́ẹ̀ lọ ẹ wá lọ gbogbo wọn à ń sọ̀rọ̀ fún ọgbọ́n mọ̀lọ́ káàbà mọ̀lọ́ bẹ́ẹ̀ lọ níbi orí ọdún jáde ní harvard university ṣùgbọ́n àwọn olùkàdọ́wọ̀ ọ̀pọ̀lẹ́ ta wá sọ di pàtàkì tá a bàbá rẹ̀ ẹni tó yẹ lọ́wọ́ fún mọ́ mẹ́rin lọ bàbá sọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kò ní di lọ síbẹ̀ ìlú àlọ́ ìlú àyè kàlọ́ ṣọ́kì ìlú báyà kàlọ́ ṣọ́kì ẹ̀dùn mọ́ àwọn máa ń lọ rà ṣọ́kì bẹ́ẹ̀ kí ni wọ́n ṣàdúrà mọ́ ẹjọ́ wàá lè yọ ọ̀lẹ́nu kókó gbàmọ́ àti ọ̀bẹ lọ́kàn ọ̀gbà من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما عن زكريا إن بلغ قل إني خفت الموالي من ورائي وكانت امرأتي آخرة فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب ربي اجعله رضيا أي رضيا. Bí ọmọ tí mo sọ ìṣe, ọmọ tí wọ́n ẹlòmíà ti tó tó mẹ owó wọn lára àwọn obìnrin gbà mí ẹ máa ṣàdúrà wọn ẹ máa bẹ lọ wọn lè ẹlòmíì àti kékeré ló ti fi sẹ́nu ọmọ rẹ̀ lábàṣẹ báàrùn ọmọ ọ̀fẹ́ àbàṣẹ mùbáàrùn báàrùn ọmọ ọ̀fẹ́ iná ọmọ ẹni pàdé تعالوا شكرا بقى لا قبل مثلك فإن شاء الله أسأل الله سبحانه وتعالى أن يبارك فيك وأن وأن يرزقك علما نافعا مباركا وأن يجعلك عالما نافعا عاملا بما علم يوم أن تصبوا فيه هم يلوم يلومون إذا شاء الله كما شاء الله gbogbo àyíká bá ti wà káwọn ṣàdúrà fún wa ẹ wọ ànábì Ibrahim àlejò àwọn tó ń sọlá ẹ kàn gbogbo gbà ẹ bọ ẹ mọ sàlámà. lórí ìlọ́lọ́wọ́ wa làwí wàtàlíyà àná àgbẹ̀wò àná ọlọ́run ti dákùn sànú yìí má dùn ní ilẹ̀ bọ̀ gbogbo àwọn ọmọ wa wò gbogbo àti àti ọmọ rẹ tó ọ̀nà nípa àwọn ọmọ kábílẹ̀ tó lọ́wọ́ ìgbẹ́ fẹ́ ṣé wọ́n tẹ̀lé àwọn ọmọ gbogbo àwọn ọmọ wọn yìí kò ṣe pàtàkì púpọ̀ àwọn ìlú lẹ́yìn àwọn nǹkan wọ̀nyí àwọn ìgbésẹ̀ tá a gbúdọ̀ ìgbésẹ̀ yẹn àtúntò náà mẹ́ta ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ ó nìkan tó ní ṣe pẹ̀lú àtẹ́bíyàtù ìmàníyà tẹ́bíyà ìmàní lára àwọn onáìlà pàṣẹ àti kékeré oníkájí jẹ́ kọ́ wọn owó pàtó àkéèké nígbà tó ṣe ṣe láti rí ẹ mẹ́tẹ̀kọ́ wọn ó sì sì máa ń ní nínú ẹ̀ pé ayé ń ṣe wù ọmọ mi àtẹkẹrẹ ló ti ní àjọ ọkà pé wọ́n ń ti òun wọn ló ti ní lẹ́sẹ̀. ẹ̀dí kárí àwọn ọmọ wa anẹ́sọ̀lá àlùsálà anẹ́sọ̀fọ́ àbúlẹ̀ ẹ̀mí àbá anẹ́bí sọ́ọ̀fọ́ anẹ́bí gbé kẹ́yìn anẹ́bí gbé bọ́mọ̀ ló pé àbúlẹ̀ ẹ̀mí àbá wà á lé mùkà kẹlẹ́mẹ́ yé kí n sọ àwọn ọ̀rọ̀ kan fún ọ ìfọ̀dùlá yàtọ̀ ìfọ̀dùlá kẹ́yìn òkúta nítorí àpò ìjẹ́ lọ́kàwé àti ìjẹ́ àkídà tó tọ̀ pé tí a ti sọ wọn fẹlẹ tó ṣàlàyé fún àwọn àtìlẹyìn ọba ọmọ ẹgbẹ́ sì eléyìí kókó ni ká di àkídà tó tọ̀ pé sẹ́ni àwọn ọmọ wa láti kékeré ló fẹ́ pé ilé ẹ̀kọ́ tí wọ́n lọ náà àwọn nǹkan yẹn náà mò wá sọ́la ń tà ń sọ fún wọn lé náà ni wọ́n máa bá pàdé níbẹ̀ torí pé àwọn ilé ẹ̀kọ́ àti kankan yẹn àwọn yẹn agent of socialization làwọn yẹn àlùmọ̀àtàtà tẹ̀síwáwìyà ilé ẹ̀kọ́ tí ó lọ ó gbúdọ̀ ṣe déédéé pẹ̀lú góòlù òbí yẹn nǹkan ọ̀fẹ́ kọ́ wáyé ó jẹ́ tó bá délé ìwé náà ilé ẹ̀kọ́ náà nǹkan nǹkan yẹn náà ló gbúdọ̀ wọn tẹ̀síwájú. àwọn kan nípa sílẹ̀ lọ́sọ̀ pé àbúrò sí àwọn ọmọ. bákan náà àwọn kan tó ní ṣe pẹ̀lú àlàkùnrin síwájú ká tó lọ bẹ́ẹ̀ àwíjú alẹ́ ìgbà rẹ̀ ẹ̀dẹ́ sọ̀lá àlùfẹ́lá oníkàmọ̀ ẹgbẹ́ nínú tìlùtìlù máa fi rí ọmọ tẹ́sì rí ọlọ́run oníkàpá àwọn ọmọ wa láṣẹ láti mọ̀ kí wọn láti gbàgbọ́ láti wà ní ni ọdún méje. àwọn onímọ̀ nípa tẹ́bíà wọ́n ní láàárín ọdún keje sí ọdún kẹsìlá àwọn àsìkò yẹn ètò ní agbára nínú ọpọlọ wọn àgbọ̀dọ̀ tẹ lásìkò yóò sọ máa wọn lọ. láti ọmọ ọdún méje sọ̀rọ̀ ọdún mẹ́ta. yàrá wà àsìkò yẹn ìtọ́ ọmọ bá ti fẹ́ jẹ́ àsìkò yẹn náà lórí. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi fíìmù lu ẹ̀wá ọkọ̀ ojú kọ́ni fíìmù yẹn. ìdí yẹn tó dá pé home video abúlé ń dá àti ìmá. èyí táwọn ń ẹ̀ kéékèèké kéékèèké kò nìyẹn gbogbo fíìmù yẹn ó fi yóò yẹ nǹkan mẹ́ta náà ìmọ̀ ọkọ̀ ní pé àti ìlànà àti sẹ́mìtì àti ẹ̀bọ náà kàkà ní. ọkàn ẹ̀rọ gbogbo ẹ̀ lẹ́nu ẹlẹ́ẹ̀kejì materialism kọ́ máa gbé iṣẹ́ lẹ́nu pé òkúdọ̀ lówó ni by all means òkúdọ̀ lówó ẹ̀rọ bí ìṣòro láti lè fi gbé òun tẹ̀kẹ́ ẹ̀rọ ọ̀dọ́ máa lò ní bí ẹ̀rọ wọlé fún ọ̀lọ́gbà ilé rẹ̀ ilé rẹ̀ kọ́ ni o wọ́n àwọn ẹbí máa ń lẹ́ ẹlẹ́ẹ̀kẹta òun náà nìkan ẹ̀ bí wọ́n ti máa ń kọ̀ ọ̀dà bí ẹ̀sìn máa ń ẹnìkan olè ló ń jà ọba oríṣiríṣi ọgbọ́n tó ń jà tó ń jà lè nígbà tó padà wá mú ọwá ní òun ti ṣe ìyàwó kọmíṣánná pòlíṣì ó ti ṣe ìwò rí ìyàwó yẹn wá ń gba ọkọ̀ ìyẹn náà tó pa mẹ́ta fi ìbẹ̀rù sílẹ̀. ìyẹn jà ìjọba wẹ̀yàn àdéhùn ọ̀dọ́ ìgbọ́rọ̀ ti padà sí ọdún mẹ́tò nínú ọ̀wọ́ ló fún àwọn ọmọ sọ ìdílé sọ̀rọ̀ jẹ́ pé agbọ́dọ̀ ti tààrùn àwọn ọmọ wa kí ni wọ́n ń wò kí ni wọ́n ń gbọ́ kí ni wọ́n ń rí ni mo sọ̀rọ̀ nípa àlùbíyà bí àẹ̀rẹ̀ ní ọmọ nípa physical environment nìkan àgbègbè nǹkan tó wà láwùjọ yẹn láti gbọ́ láti rí torí pé nígbà yìí àti you product of information information ló sọ wàhálà láti agbọ́wé súnà lóde náà ní agbọ́ ni àjẹrí tẹ́pẹ́ bíi náà ni wọ́n ẹ̀kọ́ sọ wá sí tó tún báyà bíi náà lánàá sí lọ́sẹ̀ ọwọ́ ọlọ́pàá fẹ́ ọ̀ká bìí náà so information ìdí èèyàn rí ìdí èèyàn gbọ́ tọ́mọ ń rí tọ́mọ ń gbọ́ ọmọ ní kàfẹ́ ọmọ ti lọ lẹ ọmọ ẹgbẹ́ nínú àwọn tí ń kọ wọn àwọn tó ń lo tó ń lo ìjà tó ń lo ìmáà àwọn tí ń kọ lọ́gbọ̀n kó lọ láti ṣùgbọ́n lẹ́yìn olóògbé tí títà kan bá ti ṣe ẹ̀yìn bá gbogbo bá ti ṣe ẹ̀yìn kọ́mọ òun làwọn ń lo ìtumọ̀ fún òun níbi tí tó dà wọ́n mọ̀ láwọn náà fẹ́ẹ́ dàgbẹ́ máa ń jà. àwọn tí nìyẹn máa ń yàgbá púpọ̀ ẹ̀rọ kíkí àti láti ọ̀dọ̀ ọmọ ọdún méje. àwọn ìṣòwò ẹ̀ka ti mẹ́jọ ọdún méje. apàlà tí tó bá jọ ọdún mẹ́wàá yóò bá tó lóko jà. ìṣẹ̀mọ́ òkúta ẹni tí òun ọmọ tí òun kí bá ti wọ̀ ọ́ ọmọ tí o lọ́dún bí bàbá rẹ̀ bá sí ń bẹ̀ sábà ti pè é yóò lọ sí o. ṣé ẹ rí oore láti Islam ṣe fún àwa mùsùlùmí lórí tẹ́lifíà rẹ̀ àkọ́kọ́ tó tóbi olùrọ̀ ọmọ tó kù lára àwọn rẹ̀ ọ̀wọ́ gẹ́gẹ́ bí ẹ̀ ló sẹ́yìn àwọn ọmọ bẹ́ẹ̀ lè wọ́n ní ìjà ọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ yẹ kó bá lọ rẹ̀ jẹ́ ká parí báyìí àkùnjọ ara rẹ̀ ní ìbàdàn sẹ́ni táàmù tó wọ́n ti pé wọ́n ti pè ó mo bẹ́ẹ̀ lọ kí o kò sí bó ṣe jìnnà sí tọ́lọ́ tó tọ́lọ́ wá sẹ́ni ẹ̀ kájà sí kí n bá mẹ́tọ́ lọ sí ìwọ̀n ọmọ rẹ sí ọba délé lálẹ́ yóò tọ́ ọmọ sí mọ́tò tá a fi ṣẹlẹ̀ wa ó wọ nítorí pé kéde ẹgbẹ́ kó yé ẹgbẹ́ mẹ́sìn lábẹ́ tó sọ. tàwíìlù àwòlá ìsọlá káfí irun rí àwọn ọmọ wa débi pé kódà ó sùn lásìkò òun tó ló dájú àṣeyọrí tó tó lè ẹgbẹ́ ká ló lè. bákan náà kárí àwọn ọmọ wa lórí àdáàrú àìsílámù àwọn ẹ̀kọ́ ìsìlámù káàdì wọn lérí ẹ̀ àdáàbò alìsìlámì nínú àwọn àdáàbò ìsìlámì à àdáàbò ìwọ̀sọ àdáàbò jíjẹun àdáàbò sísùn àdáàbò kíkíyàn àdáàbò máa kẹ̀lé ẹ̀kọ́ pẹ̀lú ẹ̀dúnkù yàn lọ àdáàbò máa lọ́lẹ̀ mẹ́à ẹ̀kọ́ pẹ̀lú àwọn afọ àwọn tó ní mẹ́sì kí ni àwọn àlàyé tẹ́ńtọ́ kalẹ̀ lórí èyí ọ̀kan náà àwọn ọ̀dọ́ ọkùnrin kan jẹ́ lọ́dọ̀ àti sọ́lá àti sọ́lá ó ní wàá kára náà tiẹ̀ ní tẹ̀sí ìtùpì na ó ní ọwọ́ mi bẹ̀rẹ̀ sí mò ń jẹ oúnjẹ rẹ ní lọ sí ọdún kò ní ẹwú ẹ̀kọ́ yẹn bó ti bá kéré tó. jama adẹ́pẹ́ ní sọ fún wa náà ní pé nínú tẹ́tẹ́ tẹ́tẹ́ Islam òun náà ní wípé ó dáa ká máa mọ̀ bàbá àwọn ọmọ wa ń jẹun ọmọ mi bẹ gbogbo oúnjẹ rà báwa kò fà sálẹ̀ bí máa ń gbọ́ oúnjẹ láti ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ oríire náà ló ti jẹ kúrò ní alájẹtọ wíwá lọ sí ní bá ti sùn náà lọ ọ̀rọ̀ àgbàdo ìdájọ́ òde ọba náà ní àgùlẹ lẹ́yìn ọdún lójú wa ta ó wà ẹ àgbo jẹ yìí o ọmọ rẹ òye ló máa mẹ́rin àti jẹ bóòlù ti fẹ́ tó dáná ti dùn ní ìyá òkúlẹ̀ ìbọn wọn tó yí lọ ẹ yóò tó yí lọ tó ọmọ tó ti bẹ̀rẹ̀ ìlọ́pọ̀lọpọ̀ wa níta lè bẹ̀rẹ̀ bí ìtọ́jú àwọn tí wọ́n ti wá apá wọn ọ̀pọ̀lọpọ̀ wa àwọn owó tó wà àwọn olùkọ́ báyìí fún ìjọba yìí ó ṣe kó jẹun lé ó ṣe kó jẹun lé ṣùgbọ́n lè àpáyé ti lajú kódà ìlànà alákọ̀wé náà dáìmì tó fi dáìmì tẹ́kù lórí ìtọ́jú ọmọ ìtọ́jú náà lẹ́nu ó ṣe ẹnu ibi tí ìyàdó lọ́wọ́ tó ṣe yẹ ìyá lè má kó ṣe ẹ̀ka ṣe ẹ̀ka kó kó kó ṣe kó ṣe wíkẹ́ndì ká jẹ o má ní nígbà yẹn lọ mọ̀ pé ọ̀la àyọ̀ lágbára ṣé wò ló kà lẹ lójú báwọn àti lójú ló bá alẹ́sọ̀tà àlùsálà náà sọ lórí kọ́kànlélọ́mọ ọwọ́ tó obìnrin kóbìnrin máa wọ́ ọkùnrin ẹnìkan sọ̀rọ̀ bọ́ bíríkì mo ní bí ti bẹ̀rẹ̀ mo ní jẹ́ àgbàgbé tí yàrá bá gbàgbọ́ yí ẹ̀sìn Islam kulẹ̀ tẹ́gbà àtẹ̀lé sí Islam omi yìí tó ṣẹlẹ̀ sí òde ṣẹlẹ̀ nínú tó wá bà yẹn ní jẹ́ ìsìn pé ó kọ̀ ọ̀sùn bọ́gọ̀tọ̀ lásán àwọn tí fúlàmù sọlé yẹ ẹ̀wọ̀ bíkà fàdá nìjẹ̀ríà fàdá nìjẹ̀ríà sẹ́ni tí èèwọ̀ sọ obìnrin yóò padà arò kó jẹ̀mẹ̀ tó bẹ̀rẹ̀ lásàlẹ̀ ìdí bẹ̀ pọ̀ ẹ̀wọ̀ àwọn obìnrin agbada ọba náà obìnrin gbogbo tòkòtò ti ọkùnrin òwúrọ̀ ní ìlú ọdún máa lẹ àjàlàbí àtàwọn bí ṣe àwọn obìnrin láti ń bọ̀ ní ìsìn kódà àwọn alásàlá àtúkà yúnífọ̀mù wọn tó yẹ. لأن النبي صلى الله عليه وسلم المترجلات من النساء gbogbo àwọn àdáwì ẹgbẹ́jà máa fọ kékeré mu bọ́ máa ń ẹgbẹ́ wọn kọ́ ọ́ yà kó wọ́n rà mọ máa ń lọ́wọ́ máa ń lọ́kọ̀ ọgbẹ́ ọmọ ẹ̀ tí ò da lórí ó lè kọjá wọn abẹ́ abẹ́ náà ẹ̀ wá ṣé inú yín kù sí ohun tó bẹ̀ ni ọmọ táyé bí ṣàlàyé fún wa ẹnì kan tó wà nígbà ẹgbẹ́ lọ àpò ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ìdílé àìpẹ́ yọ ọmọ mi ti kí ọmọ tó ń tẹ̀lé lọ́dọ̀ lọ́dọ̀ tó ń tẹ̀lé mọ wá ní sùn káàmù àti gbogbo wa ẹ wà ní kéde òbí sun ilé yẹn ní àbàjá níbolo tí ń bọ̀ níbolo tí ń wẹlé níbolo ọ̀yẹ̀ ẹ̀bá ẹ̀yẹ ń gbé ìgbà pẹ̀lú òkú ọlọ́run tó ọba ti jẹun òkú akó òkú owó ọbẹ̀ ti jẹun mọ́ lé ti pa ni ìjà ọkọ mẹ́kẹ̀ yòókù nílà yẹ ẹ̀rọ ẹ̀rọ owó bẹ́ẹ̀ ti jẹun ọ̀ fi tó ti lásán ẹ̀ rà tó lù wá wọ́n yà bẹ̀ bá pa àmì ìpa ẹ̀ pa fún olórí ọlọ́run ẹ̀ẹ́dẹ́ ìtó ṣe òkú wọ́n ní yẹ they have time wọ́n ní time láti wọ́n ní tọ̀rọ̀ àwa àwọn ìta nígbà yẹn káà àti kàmú ọmọ àbá àjẹ fún èyí ó jẹ ìjẹba èyí ó wọ ilé ìjọba òkú àti ìmọ̀ ẹ̀wọ̀n kàmú láti ṣe bó lè ti jẹ kánà rẹ ti kù nínú tí mo tún rí nìsín ni ẹgbẹ́ ìkànnì ogun kílẹ̀ fi ń ṣe níta tó ń jà wọ̀ ni ọ̀ bàbá yẹn jà káàkiri nẹ́sà ló bá sẹ́yà lóko àwọn àdáàbò ẹ̀jẹ̀ ká lóye wò ká kéwì àdáàbò ìbá àdáàbò náà àdáàbò tọ́há àdáàbò sàlẹ̀ fàtìmọ̀ ní sẹ́ àgbàlagbà fàtìmọ̀ ní sẹ́ àwa gbogbo ẹ̀kọ́ tọ́lọ̀ wọn ti kíyàn àdáàbò máa tó ilà mẹ́ ẹ̀kọ́ bá a ti ń gbá wọn onímọ̀ lò ẹ̀jẹ̀ ká wọn wọ́ ọ láti kéré gẹ́gẹ́ bí bá wà níwájú onímọ̀ ó ń lọ bá a ẹ̀jọ̀ mọ́tàlá kan ni o mọ̀ bọ́yá ìjẹ́ ti ka nga lórí àdókò ká sí àgbà ilé ẹ̀ka lórí àti àtúntò. Àti sọ ẹ̀kọ́ àti sọ ìdá. Ta ni ọkọ̀ ń bẹ̀rù fẹ́ pàdé ẹ̀? وتربية الآداب والسلوك bí ẹ ti ń báwọn èèyàn mùsùlùmí ò gbọdọ̀ báyìí pé kí ẹ wá kàn dé ara rẹ̀ náà ọmọ ọwọ́ àkọ ènìyàn bí mi ti ní kó nira bá ẹlòmíì ẹlòmíì náà ò lè kó nira bá ẹlòmíì mi ti kó nira bá èèyàn máa wọ́n àkókò ọ̀rọ̀ bá àkókò ìdìbò ìwà aládùúgbò yẹn ìwà alábàáṣe yẹn ìwà ẹbí ìwà ẹ̀fẹ́ ìwà àbúrò ìwà òbí gbogbo àwọn kan wà lóyún ó papọ̀ sínú tẹ́lẹ̀yà tá a bá wá ti gbọ́ àwọn nǹkan yẹn á wà ká àwọn ẹgbẹ́ ìyá máa ń yìí ní tòlá ìwà ìṣòwò orí ìtọ́lọ́ gbogbo tó wá nínú yóò fi lọ́kàn balẹ̀ pé ìtẹ́sì sọ ìná ìtọ́sọ. amọ̀dé lọ́wọ́ sọ rẹ̀ wọ́n á wọ̀ bóòlù àlọ́ sọ rẹ̀ ní papọ̀ mọ́ súnà sí lókèjì ọmọ obìnrin lókèjì gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn ọmọdé ìtàwọn orí tó lù ìyẹn ìdájọ́ ìdẹ́gbẹ́sẹ̀ lórí ọmọ ní ọmọ yóò sì lè jẹ́ ìdùnnú fún yàrá yìí nìyí tó bá lè tó wùdà sí yàrá wọn sì jẹ́ ìdùnnú fún àwọn òṣìṣẹ́ ọlọ́wọ́ àwọn àwọn ọ̀gáàdá eléyìí tí mo sọ yìí mo kà fi ṣe tẹ́síkìrà ní ilé àwọn ọ̀gá àwọn ìṣàlẹ̀ láti sọ fún àwọn ìtẹ̀lẹ̀ ẹ̀rọ ìlú kùsùn àká bá àkóso sọ lágbàtúsọ olùsọjá وأرجع فيما سلم وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته